alágbára yeruga you don't need to show we don't know you be fighter hey, eh, you don't need to brag you too fine you too sexy without filter you don't need to gbéraga we know you dey fight gan light gan you dey drag dem even on twitter but calm down the dial is still rolling rolling rolling tomorrow is still straight like straight like arrow no dey downgrade me cause kò sẹ́ni tó mọ̀ ọ̀la. Eh, Mommy mi ni kí n máa wọrí fọ̀nla as long as they keep pushing us o. Oh. Mercy ni no be muscle oh. Ọlọ́run ṣàánú mi tu àwọn ọ̀rọ̀ brother Miami give them ẹ̀fíṣò ẹ̀fíṣò. Má sùn ẹlẹ́dà you cannot believe when I go through in the street the street is so hard. Yeah. Some of you all don't believe in me, and I think say I go so far, so far. but Binti lórí Olúwa, ó tóbi gan, gan, eh, lápá ni bàbá yẹn, ó mighty gan, gan, gan, Binti lórí Ọlọ́run, ó tóbi gan, ó sanra gan, eh, lápá ni bàbá yẹn, mo mighty gan, ó mighty gan gan bí ti lọ́rẹ́ olúwa ó tóbi gan ó tóbi gan ó sanra gan ẹ̀ lápá ni bàbá yẹn mo máa ti gan mo máa ti.